tó nígbà tí sọ́ọ̀lẹ̀ tó débi tá a péjọ ṣiṣẹ́ mọ̀ pé àwọn ọ̀daràn táwọn bá fẹ́ dá ọ̀ràn kan wọ́n ti máa pètè pèrò fún látọjọ́ tó ti pẹ́ ẹni tí wọ́n fẹ́ ṣe níkà wọ́n lè má mọ̀ àsìkò tí wọ́n bá rí ète wọn yẹn tí wọ́n bá rí músẹ́ ìwọ tí nǹkan wá bọ́ọ̀lù tó o bá wá bá wọn bí tí wọ́n wà kí ni wọ́n mọ̀ fi ọ́ ṣe yẹ̀yẹ́ ni kódà wọ́n lè ṣe bí gbàtà àwọn òrì ọkàn sàmọ̀ dá wọ́n máa fi ọ́ sẹ́fẹ̀ kí wọ́n máa para wọn lẹ́rìn kan kẹ́ni tí ẹ bá awúgbó alófin ṣeré àwọn táwọn jọ dáràn àwọn gan lọ́rùn yéésù ọ̀daràn ọ̀ràn gan làwọn tọ́ anabi sọ́ọ̀lẹ̀ alayhi salam pàtó rí wọn ó ríra kún mi ńlẹ̀ òṣùnkún ó bú sẹ́kún sọ́ọ́lì wa ni ó ti wá dé o síbi tẹ́ fẹ́ sá lọ. تمتعوا في داركم ثلاثة أيام ذلك وعد ذلك وعد غير مكذوب ẹ máa gbádùn nínú ilé ẹ máa gbádùn nínú ilé yín ọjọ́ mẹ́ta péré la fún yín o ẹ máa gbádùn nínú ilé yín fọ́jọ́ mẹ́ta péré ìyẹn ni pé deadline ìjọ tó kù tẹ́ ṣe láyé má ìjọ mẹ́ta náà ni àwọn ọlọ́ọ̀ni yẹn ọjọ́ mẹ́ta náà lẹ́ láyé má tọ́ba àgẹ́sẹ̀ pé fúnjọ méje ọ̀lẹ ìjọ márùn báwo ìjọ méje báwo ẹsẹ̀kẹsẹ̀ náà lọ yẹ kó kókó kù bàbá apààyàn ìyá apààyàn sọọlẹ àti Ọlọ́run nífi bá wọn sọ̀rọ̀ ní ìsìnkú ìjọ mẹ́ta náà ni ẹ sì jẹ́ òye yín o ìgbà tó lọ́n bá ní ìjọ mẹ́ta la fún yín bí ẹ máa gbádùn ìjọ mẹ́ta náà ló kù kò túmọ̀ sí pé gbogbo èròjà tó lọ́n nídìí láti pa wọ́n run ìjọ mẹ́ta ni gbogbo nǹkan ọ̀bọ̀ sí àá abẹ́dẹ̀ nítorí pé ìjà tọ́lọ́wọ́n bá bá fẹ́ bá ọ̀tá rẹ̀ jà ọlọ́wọ́n bó jẹ́ kọ́tọ̀ ọmọ pé jà ń bọ̀ nígbà míì ọlọ́run lè ká wọn lẹ̀ lójijì lọ́pọ̀lọpọ̀ gbà míì ọlọ́run ti sọ fún wọn pé ń bọ̀ ẹ̀yin náà múra kalẹ̀ ẹ dìrò ìtumọ̀ rẹ̀ nu ọjọ́ mẹ́ta gbóńtẹ́ bá mọ̀ ká lè ṣe torí pé ẹ̀yin náà ní sìn yìí báyìí ẹ ti fi hàn pé gbogbo ohun tó bá lè dà sọ́ọ̀lì wa níjọ́ mẹ́ta ni o ẹ̀hẹ́n kó tó dijọ́ mẹ́ta yẹn àwọn ti sọ àwọn sọ fún anabi sọ́ọ̀lì alayhi salam wọ́n ní ìwọ sọ́ọ̀lì ẹ̀tìnà bímá ta'iduna ìlérí ìyàtọ̀ ni yóò jẹ wá tá a bá para fún mi à ń retí ẹ̀ ẹ̀ aláwọ̀ kẹfẹ́rí tó ṣe àyà ni wọ́n ti lọ ìyàtọ̀ sọ pé yóò jẹ wá tá a bá para fún mi ọlọ́run ìlà ń retí báyìí subhanallah in kunta minal mursalin tó bá yẹ pé ọlọ́run lọ́rọ̀ ń sẹ́lẹ̀ òótọ́ ó yẹ kí wọn náà jẹ́wọ́ rẹ̀ ẹ dákun ràkúnmí tó jáde lára àpáta kò títú láti mú yín mọ̀ pé ọlọ́run lọ́rọ̀ ń sẹ́ wọn ní kò tó náà làwọn fi pa tòní ìsìn àwọn fẹ́ máa jó sàwọn tòní sọ́ọ́lì náà wàá sọ fún wa pé tamatta'u fi darikum àwọn anábì ọlọ́run yìí sọ̀lẹ̀ o ìsìn anábì ọlọ́run lẹ́nìkan àmọ́ tí wọ́n máa sá ń lù sá ń lù báwo.

àdéhùn téèyàn ò lè já ń rọ ni kò ní yẹ àìpéjọ mẹ́ta iná ẹlẹ́sìn sẹ́kù láyé tọ wọ́n para pínpín ní ọjọ́ àlàrúbá láwọn ọ̀daràn yìí ní ìgbà tí ọjọ́ kẹnubọpo ní ọjọ́ tí wọ́n para fún mi yìí àwọn ẹni mẹ́sàn-án yìí nígbà tí wọ́n ti gbọ́ tí sọ́ọ́lì sọ pé ìjọ mẹ́ta náà ni wọ́n wá pinnu pé àwọn pa sọ́ọ́lì kó tó dupò fáwọn sóúnjẹ alẹ́ ẹjẹ́ àwọn òfin sóúnjẹ ọ̀sán òun torí pé àkìlọ̀ rò pé ọ̀sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ náà ìyẹn sọ fún ọ pé mo fún ọjọ́ méje ó rí ìwọ ò ní jẹ́ kíjọ́ méje ó pé ìwọ ò ní jẹ́ kíjọ́ méje ó pé iná là sọ pé ẹni tó sọ pé òun ọjọ́ méje òun ọ̀pọ̀ ẹ méje ó kó mbẹ kẹ́ ẹ ti lù kó ti fẹ́ kú bó bá ṣe é ṣe gan-an kẹ́ ti rán lọ bí tí ọ̀dà mo rò pé yé wa ha sẹ́wọ̀n pé tóun bá ti síwájú rẹ̀ á rí bí ó ṣe wá mú ọ so àwọn àrònú pé ijọ́ mẹ́ta ti sọ lè wí ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀ o but ó tún fún wa chance to do something nípa bíbẹ tiẹ̀ náà ká tètè mú wá sópin agbátá rí ràkúnmí ọlọ́ǹpa nílà nípa sọ́ọ́lù àpà sọ́ọ́lù o bá a ti ṣe bìtì tàbí rí ràkúnmí pa ń rọrùn sọ́ọ́lù náà lọ bẹ́ẹ̀ wọ́n ṣe pètèpèrò fáwọn pa sọ́ọ́lù o tó bá jẹ́ kó lódodo bá ní bẹ́ẹ̀ ni wọ́n wí tó bá jẹ́ pé olódodo bá ní àṣẹ ìgbé àwọn ò ti kọ́kọ́ rí paná kó tó rí wa pa ìdàpọ̀ ẹ̀gbọ́rọ̀ <laughs> tó bá kó kúrọ̀ bá ní ó yẹ ká ti rí paná kó tó rí wa pa torí pé ọ̀daràn tó máa ń fúnra rẹ̀ ní fọkànbalẹ̀ bí bá jẹ́ pé olódodo bá kọ́ sí tó olódodo rà fún mi jáde náà àpàtà. No síbẹ̀ yìí náà lẹ tọrọ tó fi jáde ẹ bá dúró dijọ́ mẹ́ta yìí náà kẹ́ wo bí ọ̀bọ̀ sí bí òní bọ̀ sí ẹ wá ní tó bá jẹ́ kó lódodo bá ní ó yẹ ká rí pa síwájú wa ẹ já rí pa síwájú wa tó ń tọ́ àwọn apá alùpùpù gbà ó ẹni tí ń pààyàn tí ọ̀fẹ́ kú tó bá sì jẹ́ kó kúrọ̀ bá ní sọ́ọ́lì ẹ já tètè pa kọ́lọ́ bá rà kún mi rẹ̀ fún ọjọ́ máa sọ ọ̀hún o ẹ̀ sì lérò nù. قالوا تقاسموا بالله لنبيتنه وأهله wọ́n ní ẹja fi ọlọ́run bá búra wọ́n náà fọlọ́n búra wọ́n náà fọlọ́n búra wọ́n náà fọlọ́n búra wọ́n náà fọlọ́n búra àwọn mẹ́sẹ̀ san bẹ́ẹ̀ wọ́n fọlọ́n búra fúnra wọn àkọ́dá tí wọ́n gbọ́ lọ́n gbọ́ wọ́n búra pẹ̀lú tí wọ́n gbàgbọ́ wọ́n búra fúnra pẹ̀lú tí wọ́n gbàgbọ́ lórí pé àwọn ò rí pé àwọn pa náà ni kó tó di pé lẹ́ẹ̀ma àtúwọn àtàwọn fámìlì rẹ̀ àwọn ò forú pa àtúwọn àtàwọn fámìlì rẹ̀ thumma lanaqulanna liwaliyyihi ma shahidna mahlika ahlihi wa inna lasadiqun àwọn aṣọ fáwọn èèyàn sọ́ọ́lì o wípé àmọ́ tó ṣe o àmọ́ bó ṣe kú o àkúnmí ló kú láàrin tó náà lọ o bóyá sẹ̀mí wọ́n rọ̀ mọ́ra wọn ni o àbí ràkúnmí ló pé o ọlọ́mọ ti lákúfà o ràkúnmí lọ táwọn èèyàn ń tẹ̀lé yìí o àṣọpá wọ̀ ọ̀ma gbóhùn sọ́ọ́lì ṣe kú òdodo là sọ òpùrọ̀ tuntun lódodo. ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون أما ديتي الله ناس ديتي تي شو بقى ماما ماما بلا ما بان ديتي تي وفي قوة قوة فانظر كيف كان عاقبة مكرهم ونوو báwo la tún bọ̀ tí ètè wọn ti ṣe rí anadamarnahum qawmahum ajma'in pé àti àwọn mẹsẹsàn àti gbogbo àwọn èèyàn wọn tó bá wọn lọ́wọ́ sí wọn gbogbo wọn pátá la parun ẹ wo àbádé ètè wọn bó ti ṣe rí fatilka buyutuhum khawiya. فتلك بيوتهم خاوية بما ظلموا àwọn ilé wọn nìyẹn àwọn ilé tí wọn gbé nù àwọn ilé ńláńlá ó ti di ilé tó wà lófìfo látàrí àbòsí wọn mẹdẹ́yìn sọ̀lẹ́ ìlú wọn yẹn ń bẹ bẹ́ẹ̀ dì sí iléjà kọ́lẹ̀ látara àpáta yàrá tán gbẹ́ látara àpáta gbogbo ẹ̀ńbẹ́ bẹ́ẹ̀ ti sìn tẹ́nìkan ò lè gbé ṣe sọ pé ilé wọn nu ìní bẹ́ẹ̀ ló fi fọ́ nítorí ọ̀rọ̀ anabi tó a sọ tó sọ bá a ṣe sọ ń bẹ̀rẹ̀ ike kí lè máa wọnú lé àwọn wọ́n fi wáyà báàbò wáyà wọ́n fi sọ̀ráǹdì gbogbo lùhùn láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ ó ti di ibi tí no entry zone nítorí tí wọ́n bá fa àwọn èèyàn lẹ̀ wọ́n máa wọ̀ bẹ̀ wọ́n máa lọ ya fọ́tò ànábì sì ni ẹ mọ̀ wọ̀ bẹ̀ àbí kọ́jọ́ pé ẹ̀ sunkún torí pé ẹrù ń bà mí kí irun tó ṣe wọ́n kọ́ kọ́ mọ̀ bá sẹ́yìn náà àwọn kan sọ pé náà wọ́n yẹ kán síbẹ̀ lẹ́ni o because kó lè jẹ́ pé tourism àwọn èèyàn máa wá láti ibikíbi láyé wọn a máa wá wọlú àwọn sọ́ọ̀lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni kẹ́ máa ya fọ́tò bẹ́ẹ̀ ṣe ń ṣe misra ìpele firawuna rárá o máa ha kẹ́dẹ́ tu'azzamu al-athar kìí ṣe pẹ̀lú picnic tourism ni wọ́n máa fi ń pọ́n àwọn orí pa àwọn aṣíwájú lé àwọn kan sọ yìí pé ó yẹ ká rí ilé tá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti bí kárí ilé tá nàbí wa sallallahu alayhi wa sallam gbé kárí alimadina gẹ́gẹ́ bá nàbí ṣe filẹ̀ kárí Mẹ́kà gẹ́gẹ́ bá nàbí ṣe fi kárí mọ́sálásí ànábì gẹ́gẹ́ bá nàbí ṣe fi alikaaba gẹ́gẹ́ bó ṣe wà láyé ànábì wọ́n bó ṣe yẹ kárí nu kí eh, renovation eh, construction eh, ká demolition gbogbo àwọn ilé tẹ́lẹ̀ wó ẹ̀ ń kọ́ tuntun ẹ̀ ń kínní ẹ̀ kàn ó kínní abidar ṣáárì kínní kan ẹ̀ kàn sọ́ ló kọ́ sàábà lásán ẹ̀ já rí lé wọn. kí la fẹ́ fi lé wọn sí kẹ́ ẹ máa kó búlọ́ọ̀kù rẹ̀ wálé kẹ́ ẹ máa wà á mọ̀. ẹ pé bídíà ọ̀sẹ̀lẹ̀ <laughs> torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn kó búlọ́ọ̀kù lè sọ eléyìí bàbá rẹ omi o àámu ni o inú oorun ni o ibà ni o jẹ̀dí ni o ìbúlẹ̀ ti mú ìwà olóòkúlé Abubakar nù ìjẹ́ ọ̀sẹ̀ lẹ́nu so nítorí ẹ̀ àwọn yẹn arọra wú gbogbo ẹ̀ kálukú sinmi. bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé àwọn nǹkan yẹn kù bó ti ṣe wà tẹ́lẹ̀ à fìtínà ti ṣẹlẹ̀ pọ̀ fìtínà ti ṣẹlẹ̀ pọ̀ lẹ́yìn náà tó bá ń fi mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam sílẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wà láyé ànábì sallallahu alaihi wasallam èèyàn mélòó ni ọ̀bá gbà èèyàn mélòó ni ọ̀bá gbà torí wọ́n sàmì síbi tó mọ lójú ayé ànábì sallallahu alaihi wasallam ó ní iye òpó tó kà ọ̀rọ̀ àmì rẹ̀ pé ibi tó tán sí ni láyé ànábì so ibi tó tán sí ni lóòrò ibi tó tán sí ni níbù wọn náà wàá wò lẹ́gbẹ̀ẹ́ ogunlọ́gọ̀ ẹni tó wá nìsín èèyàn two million wọn wọnú mọ́ṣáláṣí at a time so ibi tí mọ́ṣáláṣí sì wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn bọ́yá bọ́yá bọ́yá bọ́yá bọ́yá ìní ọgbà yẹn three thousand èèyàn two million sì wọnú mọ́ṣáláṣí nìsín láti ti mà wípé wọn ò bá fẹ́ mọ́ṣáláṣí yìí débi kíbi mọ́ṣáláṣí ànábì náà sallallahu alaihi wasallam tòun náà sá sọ pé ká kórì bọnú ìpẹ ká kásẹ̀ òkè pé àwọn ọ̀fẹ́ lọ síwájú tó gbogbo eléyìí kò sí nǹkan tó burú nu eléyìí torí ẹ̀ kò sí nǹkan tá a fẹ́ lọ sí ní mẹdáyìn sọ́ọ̀lẹ̀ nílùú àwọn èèyàn anábì sọ́ọ̀lẹ̀ kò sí nǹkan tá a fẹ́ lọ sí mẹ́ kò sí nǹkan tá a fẹ́ lọ sí mẹ́ tọ́ tó bá rí nísìbi táwọn háàdì àwọn èèyàn àwọn àádáwa àwọn èèyàn anábì Hud ibi tí wọ́n gbé tábà lọ rí ìlú tiwọn náà èsì ibi tá a ti mọ lọ sí picnic ṣùgbọ́n ìtúbà ti jẹ́ pé ibi táwọn ẹni tí mójútó àwọn kọ́ńtìrì yẹn bá ti jẹ́ pé àwọn náà mójútó ẹ̀sìn àwọn máa fi pawó lù bí irú bẹ́ẹ̀ sì rí ní al-Iraq bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ rí ní Suriya bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ rí ní al-Iraq Suriya ibi méjì yẹn náà àti irú àwọn Falastin àwọn agbọ̀n ibi táwọn anábì ọlọ́run lò sí ni so àwọn èyí tó bá wà láwọn àlùm ooo ẹ rí àwọn oríṣiríṣi bídà àwọn oríṣiríṣi bídà. wọ́n sọ pé ẹ mọ́sálásí kan ó wà ní Al-Qahira ní Misra wọ́n ń pè ní masjidu sitti Zainab gbé mọ́sálásí Zainab nìyẹn ọmọ anabi Muhammad sallallahu alayhi wa sallam bá nínú mọ́sálásí yẹn bìkan wá wà tí wọ́n fi gold tí wọ́n fi dára sí tí wọ́n fi ṣe sàárè kan síbẹ̀ tí wọ́n gold gbogbo ẹ̀ wọ́n ní sàárè Zainab ọmọ anabi nù Zainab tó kú sí Madina tó bó o wá lórí rẹ agbó lára rẹ ṣe débi wọn ni ara orí rẹ ní bẹ́ńbì ara ń bẹ́ńbò mi ah ah kayfa dhalika nígbà tí èsì nàìjíríà já ń gérí o. so àwọn èèyàn wá tó bá lọ sí Cairo yẹn tẹ ẹgbẹ́ ẹ̀yin náà fẹ́ mọ̀ lu ẹ fẹ́ ṣe kínní kan ń bẹ nu àwọn àyè táwọn èèyàn máa lọ wò wọ́n tún máa ṣàdúrà ń bẹ̀ fisari ọmọ anabi ní bẹ́ńbì a'udhu billah so bẹ́ẹ̀ náà ni tí bá lọ sí Karbala ní al-Iraq níbi tí wọ́n ti pa al ọmọ Ali níbẹ̀ ni sàárì rẹ̀ wà ọ̀ọ́ ẹ̀ wá wòran al والكفريات، kufriyat àwọn bídà àtàwọn kófúrú tó jẹ́ kèfèrí tí wọ́n ń ṣe ń bẹ̀. ìwà wo bẹ́ẹ̀ sì fi gold gold gold dára sára sáré táwọn ṣí ọmọ sunkún di rẹ̀ akhzahumullah tí wọ́n máa sunkún tí wọ́n máa bara jẹ́ di rẹ̀. bó wàá ní dáhà kí sàárẹ̀ ànábì ọlọ́nkan ni wọ́n wá rí ńkọ́. bó o wá ni ìgbà tó jẹ́ pé àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ náà ni wọ́n ti sẹ̀mí ní àwọn Palestine masoriya irú àwọn nabi al-Iraq irú àwọn Babil tẹ́ǹpẹ́ Babylon gbogbo ẹ̀ Iraq ni so gbogbo bí táwọn anabi Ọlọ́run gbẹ̀yìn ẹ̀ rí àwọn àyè tíjọba beautify rẹ tí ó ṣe kí níjọ máa gbowó lọ àwọn èèyàn tó wọn ṣe tourism pé bíbá yìí Madinatu Khalil Madinatu Khalil yẹn ó wà ní Palestine pé ìlú yẹn ó kọ Ibrahim gan ni wọn fi sọ aleyhi salam tó ń bẹ náà ìdáhùn yóò ti lọ máa ṣe ziyara tó wọn dírẹ́sì ibi kan pélé anabi Ibrahim nu ibi tó àtàwọn bàbá rẹ gbé nu ibi tó ti fáwọn eré nu tó ntí ìtàn òdodo sì ń sọ ni pé gbogbo ìṣẹ̀lẹ̀ yìí agbọn Iraq ni bó tilẹ̀ jẹ́ pé ó lò sí Palestine náà bọ̀tà gbọ́n Iraq ẹ bá dé Misra ẹ rí ibi tí wọn máa sọ pé ah, ibi tí anabi Musa àtúwọn àtàwọn èèyàn rẹ tó ń tẹ kíní kan ẹ lọ sí ziyara rẹ ibi tí kíní hàn anabi anabi Yusuf ibi tó náà tó ti ṣe kíní kan ẹ lọ wọn lè wọn lè mú kàga kan wá wípé bẹ́ẹ̀ ni wọn sọ anabi Yusuf sí ní ìsìn tẹ lọ máa san owó kàga tẹ ẹsẹ gbé láìpẹ́ <laughs> so gbogbo oru eléyìí wọn bẹ nù tí wọn máa fi tàwọn èèyàn jẹ ṣùgbọ́n ibi tí tawhid bá wà nísìrú Palestine yẹn nísìn ọlọ́run lọ́ọ́ mọ iye gbogbo téèyàn ọba pàdé pé bí ìlànà bí Suleiman lò sí ibi títí ń fọlánì ibi títí orí agbọ̀n ibi táwọn wà nù ibi títí ń fọlánì bàbá tiẹ̀ ibi tíjọba tiẹ̀ wà nù tí wọ́n tún máa gbowó lọ́wọ́ àwọn èèyàn bá ná. tó ń torí ẹ̀ làwọn olùmọ̀wá màtẹ́nìkan bá wọn wí tó sọ pé ẹ̀yin ní ìlú títẹ̀ ń pa gbogbo ẹ̀ rẹ̀ ẹ̀ fẹ́ ká rí tàn ní wọn ni máa kẹ̀dẹ̀ tó àgbọ̀mù ẹ̀tọ́ yẹsẹ bẹ́yìn ṣe ń fẹ́ o ni wọ́n máa ń ṣe àpọ́nlé orí pa àwọn aṣíwájú torí pé ọ̀nà tẹ́yìn ń fẹ́ o kí ni ó ṣẹlẹ̀ torí pé bídíà ọbẹ̀rẹ̀ shirk ọbẹ̀rẹ̀ lórí pé ìgbà tó ṣe pé èèpẹ̀ èèpẹ̀ tí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ ní àràfà níjọ́ àràfà ìpè yẹn generally ó lè jẹ́ pé àràfà ń kọ̀la àbí ń kọ̀sẹ̀ kan àbí ń kóṣù kan tíjọba ti ń ṣe preparation ó lè jẹ́ pé wọ́n tún lọ kó ìpè wá ń bò mí so wọ́n tún fi lẹ́wù gbogbo bíi táwọn èèyàn ó lò sí kí gbogbo ó lè bá jọjú kó lè bá jẹ́ ìrọ̀rùn fún àwọn alálàájì tí wọ́n máa wà ń bẹ̀. àwọn aríyàn tó wá jẹ́ pé lọ sí hajj níjọ́ àràfà ó wá rọ ìpè àràfà sínú lẹ́dà kí ló dé ó ní wọn ní kó wọn mú wa lé ni ha kó wọn mégbè àràfà wa lé ó ní bẹ́ẹ̀ ni pé torí wọn fẹ́ sàṣírí kan fún un a'udhu billah mo tó bá jẹ́ pé pẹ̀yì ibòmí wọn ti kó wa ń kọ́ ó ní ẹ ṣe bá tẹ́gùn àràfà ti fẹ́ sí <laughs> subhanallah tòtò bá jẹ́ pé ilé kan ní bẹ́lẹ̀ wọn pé ilé ànábì ni ó oh, àdúrà wa palẹ̀ nù ọ̀nà rẹ̀ láyé sí kò sì jẹ́ ń wọlé wọ́n mà nábì jù mí lọ ni sanabi kọ́ jù mí lọ ni láti bẹ́ẹ̀ sì ra alẹ́ sí ilé kan bẹ Mẹ́kà ilé yẹn ó wà lẹ́bàá asọ́fà lágbọ̀n òde ilé yẹn sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá ti wò ilé yẹn wọ́n sọ di public library dídébi tí ilé yẹn wà ní ilé tí wọ́n sọ pé wọ́n ti bí anabi Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn tó bá rọra mọ ìtàn wọn àwọn ọmọwé kà ó sitira kan tá máa kà ó wọn á wọnú láìbírì mu báwọn ọmọ fara nù ògiri alibarika alẹ tán ti bí anabi <laughs> ẹ eh? torí tọlọ kó ẹ jẹ pé bílẹ̀ ń ṣe wà láyé tẹ́lẹ̀ o. iná wọn fi lẹ̀ ó àti wọn ò ti yọ búlọ́ọ̀kù ẹ̀ so gbogbo orú àwọn nǹkan so tá à ń bá ń fẹ́ kí tawhid kó jókòó gbọ́dọ̀ elimination torí ẹni Umar radiyallahu anhu gbàdúrà táwọn yẹn ń péjọ tó ń péjọ tó ń péjọ tó ń péjọ sí di igi kan kí ló dé wọn ni ah ẹ igi tí ẹgbàgbé tàbí ṣe mo bá yà àfúnpá báwọn ará mọ́kàjà ńgbà tí Usman òde ńgbà tá nàbí ránṣẹ́ ó ní gbogbo yẹn wọ́n lọ ọbẹ̀ ni wọ́n lọ tọrọ àdúrà ni ẹ́ láyé àwọn sọ̀hábà ó má ba lọ dáa ó sọ̀rọ̀ àkóyàn lẹ́yìn ó dìde igi ọ̀hún ẹ wú ẹ wú tégbòtégbò yẹn ṣe wú tégbòtégbò kálukó sinmi igi kínni so wọ́n sọ digi abàmì ìdínú irú àwọn igi tí ó jáde ládùúgbò kan tí gbogbo èèyàn ń gun ọ̀kadà á lọ bẹ́ẹ̀ tí wọ́n ń pa àpò rẹ̀ tí wọ́n ń pé wé rẹ̀ tí wọ́n ń segin ní nítorí ẹ̀kún ọ̀sẹ̀ ni kí wọ́n wú tégbòtégbò kí wọ́n sì wọ́n palẹ̀ rẹ̀ mọ́kẹ́nìkan ọmọ màbí tó wọ̀ irú àgbọ̀n kan náà nílùú kan tó ní aláwọ̀ alá ẹ̀ palẹ̀ kí ni má kí wọ́n má rí má torí pé wọ́n sọ dẹ́bọ́ nu wọ́n sọ dùn wàláì tẹ́ ẹ bá tí ẹ bá pẹ́ ń bẹ̀ gan tẹ́ pẹ́ kẹ́ tó kẹ́ tó wù nígbà tẹ́ bá wù sí wọ́n tún lè gbé nu lé yín àwọn àmàṣàdó àbí tí níbi tẹ́ ti wú gíwù. àwọn ẹran àwọn bá aláwò lára rẹ wọn kọ sí la ẹjẹ ẹran darí torí pé náà ara gbogbo nǹkan lẹ́ẹ̀ ti ra ara gbogbo nǹkan ti ra mi torí tẹ́ bá wò ẹ rí i wọn wọn kọ láti bóò ní là ń ṣe là ń ṣe kò sẹ́nìkan tí là lọ́wọ́ ọkàn lè yàtọ̀ ọ̀kan wà tó kò sì túmọ̀ sí báwọn títí wọn yàtọ̀ wọn ya kínní kan yàtọ̀ sí kínní kò sí ọlọ́run lọ́kọ́ la sí kálukú lọ. so gbogbo orú eléyìí báyìí àwọn nǹkan tó bá lè dá ṣírùkù ṣírùkù sílẹ̀ ẹ̀ máa dínà rẹ̀ ẹ̀ máa dínà rẹ̀ ẹ̀ máa dínà rẹ̀ ẹ̀ rí i pé àwọn onítọ̀rí kọ́ ni nǹkan yẹn pọ̀ sí lọ́wọ́ nìyí tó bá ní ṣé òun kan àgàtí fi ń jókòó ní lójú ayé rẹ̀ ṣé òun kan àlùkálàmì ti ń lò ní lójú ayé rẹ̀ so wọ́n lè fún àwọn nǹkan yẹn ní sifatul qadasa wọ́n lè sọ wọ́n di àga mímá gègé mímá ibùsùn mímá ìbora mímá tí kálukú tún mú ìbora tí wọ́n mọ̀ fi rárá tí wọ́n mọ̀ kálukú bàbá irọ́ lásán lásà tó tiẹ̀ kẹ́ pín kí kálukú ọmọ tiẹ̀ kẹ́ tí wọ́n bá ta tiẹ̀ tó fi jẹun gbogbo àwọn nǹkan wọ̀nyẹn Islam dínà gbogbo tó lè fa ashirk ilé ìjọba tó àwọn ọ̀daràn yìí pa ràkúnmí o anábì sọ́ọ́lì péjọ mẹ́ta náà ni o nígbà tí wọ́n pètè pé òkú àwọn pa sọ́ọ́lì o tẹnu wọn sì ti kù wọn wá fi òru wọn fi wá torí kí wọn lè bá a pa lójijì ọlọ́wọ́n bá wa tọ́ ga. ọba gbangba ga tó wọn òkúta ìrún wọn wọmúwọmú ọsọ wọn di àbààbọ̀ ọlọ́run wá wọn wọ́n dẹni tó parun ṣáájú àwọn èèyàn wọn yòókù àwọn bẹ́ẹ̀ fi Nóà ọ̀sán kó fi wọ́n alẹ́ ọlọ́run fi wọ́n àárọ̀ kó tó fi wọn so oúnjẹ alẹ́ ọlọ́run á sì wọn lóúnjẹ àárọ̀ fáwọn sọ́ọ́lì àtìyàn rẹ̀ nígbà tí ilẹ̀ ọjọ́ alhamis ma àwọn sámúdáwá jí sáyé ìjọ alhamis sì níjọ àkọ́kọ́ níjọ mẹ́ta eléyìí ti sọ́ọ́lì fún wa o nínú àwọn ọjọ́ tí wọ́n fi máa retí má ti sáyé lẹ́ni tí ojú rẹ̀ tó kún fún ìbẹ̀rù lórí àdéhùn ìyá eléyìí tí sọ́ọ́lù ti ṣe fún wa nígbà tó tún dijọ́ kejì wọ́n ti jí sáyé ọjọ́ kejì jẹ́ ọjọ́ aljumua ẹ má gbàgbé kíjọ́ làrúbá wọ́n pa ràkúnmí wọ́n á dúró alhamis aljumua accept nígbà tó di ìjọ júmọ̀ yẹn pé pọ́n koko lójú wọn pọ́n wọ́n ń gbọ́n pẹ̀pẹ̀ nígbà tó dijọ́ kẹta nínú àwọn ọjọ́ tán dá fún wọn kó fi jẹ gbádùn mọ́ wọn náà ní ọjọ́ accept ojú wọn dúdú kirikiri nígbà tó wá di ọjọ́ aláàdì ọjọ́ ọ̀parun. ọjọ́ aláàjì wọn ti dẹni tó ti di nǹkan míì tó ti gbẹ fúrúfúrú kálukú jókòó retí ìyà Ọlọ́run Allahu akbar ah ó ti rọ̀ yín lọ́rùn kẹ́ gbọ́ lọ́n gbọ́ ó ti rọ̀ yín lọ́rùn kẹ́kẹ́ mọ́ tọrọ àmì kí ló dé tó fi jẹ́ pé kèfèrí ọmọ lágídí náà tí ò bá sí agídí kò bá ti sí kèfèrí lọ́pọ̀lọpọ̀ agídí àtàìmọ̀ kan ló ṣe sábàbí orí ibú ọ̀pọ̀lọpọ̀ agídí lọ́ba ti àwọn ẹni tó mọ̀ tí ò fi mọ̀ tí wọ́n mọ̀ ṣiṣẹ́ tí wọ́n fi ṣiṣẹ́ lọ́ba tí wọ́n jẹ́ àìmọ̀ kan lọ́ba tàwọn ẹni tí ń fi àìmọ̀ sí lọ́n lọ́ba tí wọ́n jẹ́ agídí lọ́ba tàwọn Yahudi jẹ́ àìmọ̀ kan lọ́ba tàwọn Nasara jẹ́ torí ẹ̀ǹkan méjì yìí ó máa múni sórí ibú kọ́ lọ́n sànù wa ẹ pa ràkúnmí ẹ pètèpèrò ẹ sí bẹ́ẹ̀ ẹ pa lérò pé kò tí ẹ sọ́lọ̀ sọ́lọ̀ wọn kàn parọ́ fún yín pé ràkúnmí ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni náà wàá dà pé máa ń bẹ kọ́ gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ yín nù dínú dàbí sọ pé ẹ̀ ń retí rẹ̀ ẹni tí ń retí nǹkan ṣe tí wọ́n ń sá fún ẹni tí ń retí nǹkan ṣe wáá jẹ́ pé gbogbo ìbẹ̀rù tún ti mú wọn mọ tí wọ́n ṣe máa wọn ò sì mọ ní tọ́lọ́wọ́n bó ṣe fáwọn wọn ò sì mọ ibi tí yọ gbà wá wọn kàn rí káwọn tó síwájú parun ni tàwọn náà dé lónìí ni wọn ò mọ ibi tí ń bá bọ̀ kò wá sí sí kéèyàn ó ní òun fẹ́ túbá lónìí o òórùn yọ níjọ́ aláàdì ní ìgbà tí òórùn yọ igbe igbe rárá dé wá bá wọn láti sánmà egbó ní logbologbo tó ní agbára ó sì dé sí wọn gba ẹsẹ̀ wọn ìgbérara látòkè egbó ní logbologbo láti sàlẹ̀ ó dé bá wọn gba ìsàlẹ̀ wọn tọ báyìí lẹ́mìí ń bọ́ báyìí ni wọ́n ń ṣubú lẹ́ẹ̀kan náà tí gbogbo wọn sì dání tó kù. فأصبحوا في دارهم جاثمين gbogbo wọn wá di bọrọ gidi tó tí ó lè rúra nínú ilé wọn subhanallah ka alam yagna na bí ìgbà tí èsì àwọn ní ti ń fò títí ń ti àwọn ní mara bí ìgbà tí èsà wọn subhanallah báyìí ẹnìkan nínú ọ̀rá ìbọn nínú ìparun yìí o kékeré ni àbí àgbàlagbà akọni tàbí abo wọn àyàfi wọn ni àyàfi ọmọbìnrin kékeré kan tó jẹ́ ìpè àrọ ni wọn lórúkọ rẹ̀ ń jẹ́ kẹ́líbà ọmọ asọ́lùkù káfìrí ni káfìrá tu ni ó sì jẹ́ ẹni tó kórìíra sọ́ọ́lì ògàn ìgbà tó ń rí ẹni tí ó sọ̀kalẹ̀ ní ìyà báyìí lẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ nà ẹsẹ̀ tí ò ṣiṣẹ́ tẹ́lẹ̀ ọ̀nà arọ ni ọba dẹ lẹsẹ̀ méjì torí pé wàhálà dé ó dìde ó ń sá lọ. gẹ́gẹ́ bó ṣe lè sáré jù Ọ wá dé àdúgbò kan nínú àwọn àdúgbò wọn Ọ wá sọ fún wọn lóhun tó o tó ti sáwọn èèyàn o ọtọrọ kún fún lómi tó náà mú mi òun náà bá gbẹ̀mí mi torí rẹ̀ nìkan kan ọ̀sẹ́kù nínú àwọn àrọ́mọdọ́mọ sámúdáwá. gẹ́gẹ́ àwọn afọ́n tafsir ṣe sọ àyàfi hàn mọ́kànlá tó yàtọ̀ sí sọ́ọ́lì alayhi salam ẹnìkan kan ò sì tẹ̀lé sọ́ọ́lì kọ́ gbọ́rọ̀ sí lẹ́nu kọ́ gbọ́ tiẹ̀ àyàfi hàn kan tí wọ́n ń pè ní Abu Raghal onìkan lọ́gba sọ́ọ́lì gbọ́ la ilaha illallah ìdá nàbì sallallahu alayhi wasallam sọ fún wọn nàbì mí hàn mí ìyàn kan lọ́tẹ̀lé wọ́n fa anabi mi hàn mí èèyàn méjì àbí mẹ́ta anábì mi ò tiẹ̀ lérò lẹ́yìn subhanallah wọ́n wá ń bara jẹ́ pé èèyàn mélòó ló ń gbọ́rọ̀ rẹ máa ti wọ́n ní jókòó gbọ́ mi ò já máa ṣe ni irọ́ lásán sí ọ sí ọ lásán wọ́n yìí sì sọ yìí pé failure ni o failure bá wọn tọ́rọ náà bá kì í fail ẹ̀hìn ọlọ́run ti yá ó ti mọ tí ó ṣẹlẹ̀ ó ti mọ pé bí rìsọ́ọ̀tì ó ṣe rí náà eléyìí lásìkò tí ẹnìkan ọ̀la nínú àwọn èèyàn yìí àbúrò gáàlì ọkọ̀ gbàgbọ́ ẹnìkan ọ̀la nínú àwọn èèyàn sọ́ọ̀lẹ̀ àfihàn mọ́kànlá nínú àwọn èèyàn yẹn nínú àwọn támúdá àfihàn mọ́kànlá tó sí sọ́ọ̀lẹ̀ àtàwọn tó tẹ̀lé sọ́ọ̀lẹ̀ kọ́nà ọ̀yọ́nu sí àfi ọkùnrin kan tí ń jẹ́ àbúrò gáàlì káfíìrì ló ná nígbà tí ìparun yìí dé tó dé sáwọn èèyàn òun ò sí wọ́n haram ìyẹn ni kó wà ní mẹkẹ nǹkan kò nígbà tó wà ní jíjáde tó jáde báyìí ní a tọrọ dara kọ́ ní lọ láì jẹ nínú yà òkúta kan náà bá láti sánmà òkúta yẹn ti pa ẹ tí yẹn bá lọ gé òkúta tí síbi tó fẹ́ sálọ àfikọ́ gbà kọ́ kó dúró fòkúta náà torí gbogbo bí tó bá wọ̀ yọ wà bọ̀ náà a sì ti sọ ní ìbẹ̀rẹ̀ tẹ̀fsíìrì yìí báyìí tọ́ ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ lórí àwọn èèyàn sọ léwu yìí báyìí báyìí ni wọ́n sọ fún anabi sọ́ọ̀lẹ̀ alayhi salam. àwọn kèfèrí inú wọn. nígbà tí sọ́ọ̀lì sọ fún wọn pé àmì tẹ́ ti dé wá báyìí látọ̀dọ̀ ọlọ́run. ẹ̀ẹ́dìhìn iná kọ́tùlọ̀ rọ̀kúnmi ọlọ́run ni o lẹ́kùn ẹ̀yẹ ẹ̀yí ìyẹ ẹ̀yẹ tó lẹ́kùn àmì lọ́jẹ́ fún yín. ìdí dáhùn sọ pé lẹ́kùn ẹ̀yẹ tí wọ́n sọ pé ẹ̀yẹ tó lẹ́kùn O náà láti fi hàn pé àmì tí ń bẹ lára fún yín ni yàtọ̀ sáwọn èèyàn míì torí pé ànábì sọ́ọ̀lì lọ́lọ́run rán àmì tẹ́sí fi dá sọ́ọ̀lì òmùpá ànábì ẹni fún mi torí ẹ tẹ́ ti ti tọ́ yẹ ká fà sẹ́yìn síwájú léde ń túmọ̀ sí pé nǹkan yóò kọjá nǹkan kan àyàfi nǹkan yẹn ni pé ràkúnmí yẹn kò jẹ́ nǹkan kan bí ó bá jẹ́ àmì fẹ́yìn èèyàn mi tọ́lọ̀ ń rán mi sí irú rẹ̀ tó ní làákà ẹ̀ bá rí wọ́n máa ti torí rẹ̀ ṣe kí ni wọ́n máa ti torí rẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni. fadharuha ta'kulu fi ardillah torí náà ẹ fi lẹ̀ o ẹjẹ́ ọ jẹ nínú ilé ọlọ́run náà láàyè làkúnmí ọlọ́run ẹjọ́ tún máa jẹ nínú arúgbóláhi nínú ilé ọlọ́ subhanallah tọ́ wọlé àtẹmẹsọ ha bẹsọ ẹ má sáà ìdá sí o ẹ má fà ìdá lọ o ẹ má nà ọwọ́ ọgùsì o torí pé tí ẹ bá fi aburú ṣe ràkúnmí tẹ bá fi aburú ṣe fẹ kódà kó máa dá abọ́n ẹ̀rí yìí ìyá tí ìtani ti ro ni kọ́ mọ́ bá wa jẹ́yìn o ẹ má nà káàbù sí o ẹ má fà ìdá sí o jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ ni ọba wa ń bi tọ́lọ́ bá mọ̀ o ẹ̀yin lẹ pẹ́ fẹ́ ràkúnmí o ràkúnmí ti dé o ọ̀ràn dé o ẹ gbọ́dọ̀ sa ìdá sí o ẹ gbọ́dọ̀ pé ràkúnmí kọjá ń bi tí o yẹ kó kọjá kẹ́ mọ́ àfikò bókò kẹ́ mọ́ fi lé ká pọ̀pá kẹ́ mọ́ fi lé ká ẹ dáràn ni o ẹ dáràn ẹ gbọ́dọ̀ sa sí o. àìdá tó ní wọn ṣe sí wọn ètò kéré jù láìdá èèwọ̀ ni kò ń ṣe sí ṣe pé sọ ẹ gbọdọ mọ lójú torí pé tẹ bá mọ lójú ẹ ti sí ẹ gbọ́dọ̀ ná lọ́rẹ́ tẹ bá ná ẹ ti sí ẹ ti sí tó kù nídìí ẹrù واذكروا إذ جعلينا فذروها تأكل في أرض الله wọn ọbẹ yín kíkẹ bọ wọn ọbẹ yín kíkẹ wọn ọbẹ yín kíkẹ bọra fún mi yìí o inú ilé Ọlọ́run ni ó tún ò di ẹrù kan rù nípa rẹ̀ dábàá pé à ń bọ yóò tún máa ṣe kíní kan àhà o. واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد ẹ rántí ìdẹ̀ra tó lọ́n ṣe fẹ́yìn náà ó fi yín sàrólé lẹ́yìn aad ẹ̀yin lẹ́ dé lẹ́yìn àwọn aádáwà ó máa bẹ lẹ́yìn tó ti pa àwọn kan rún bẹ́ẹ̀ bá ronú pa tiwọn ó tó yín dúpẹ́ fọlọ́ báwọn kan mọ̀ lọ́nà ń parun táwa fi dé ṣé yóò tó dúpẹ́ fọlọ́ fi lẹ́yìn àwọn gbogbo nǹkan wọn ẹ̀yin jogún gbogbo ibi tí wọ́n ń jẹ sí ẹ̀yin lẹ́yìn lè jẹ síbẹ̀ nísìn wọ́n bá wá ọkùnfẹ́l ọ̀rùn ó tún wá gbà yín láàyè lókè pẹ̀ wọ́n fààyè gbà yín lókè pẹ̀ ẹ̀ ní jẹ síbi kankan ní kó sọ pé ká ẹ̀kọ́ mẹ́rin kó lọ́ fẹ́ máa wọ́n ọlọ́run fún yín ní wọ́n fààyè gbà yín lókè pẹ̀ tattakhiduna min suhuliha qusura ilẹ̀ pẹ́rẹsẹ̀ ẹ̀ ń kọ́ àfin lé lórí ọgbà yín láàyè ilẹ̀ tó jẹ́ pẹrẹsẹ ẹ̀ńkọ́ àfin lé lórí. ọ̀tẹ̀nìtúnà jibala buyuta ẹ̀ sì ń gbé àpáta ẹ̀ ń gbé àpáta ẹ̀ fi ń ṣe lẹ́gbẹ̀ẹ́ níbi tí ọlọ́run bá fún wọn lágbára nítorí ẹ̀ tí wọ́n bá lọ sí mẹ̀dáyìn sọ́ọ́lẹ̀ yẹn bẹ́ẹ̀ sì bá nù àwọn àpáta tí wọ́n gbẹ́ tí wọ́n kọ́lé sínú rẹ̀ àgbékà kínní àgbékà ó túmọ̀ sí pé àwọn káàtó kan ni wọ́n tún wá tóbi tí wọ́n ní agbára ẹnìkan wà ní ìsìtọ́ba yẹn ní ká fọ́ àpáta a lè gbé àpáta pa nkọ́lé abẹ́rẹ́ dáhùn àpáta gan bọ́ọ̀bà fọwọ́fọ ọmọ ibi tọ́wọ́ rí òde inú ẹ́ńjìnì lásọ sí láwa dùn láfọ dákàrà àdì pé kò tí ì tó fọ́ tání àwọ̀ ọ̀lẹ́ àwọn tí wọ́n wọ̀ ni ọwọ́ ni wọ́n máa fi gbé àpáta tí wọ́n sọ dìlé. So so eléyìí nínú dẹ̀ra tó lọ́n ṣe fún wa ni èsì gbogbo yẹn ló lè ṣe. fadhkuru ala Allah ẹ rántí àwọn dẹ̀ra tó lọ́n ṣe fún yín wọ́n pọ̀ o ẹ rántí àwọn dẹ̀ra ọlọ́run lórí yín wọ́n pọ̀ o wala ta'thaw fil ardi mufsidin ẹ ṣọ́ra fún pé ẹ mọ̀ á ṣèbàjẹ́ lórí ilẹ̀ ẹ má ṣèbàjẹ́ lórí ilẹ̀ قال الملأ الذين استكبروا من قومه àwọn alágbèrúgbẹ̀rí àwọn onígbèraga nínú àwọn èèyàn rẹ̀ àwọn àwọn abẹnugan nínú àwọn onígbèraga nínú àwọn èèyàn Sọ́ọ̀lẹ̀ wọ́n sọ fún lilladhina istud'ifu wọ́n sọ fún àwọn ẹni tí wọ́n mú lọ́lẹ̀ wọ́n sọ àwọn kan dọ̀lẹ́ ńlù àwọn olùgbàgbọ́ òdodo wọ́n mú àwọn lọ́lẹ̀ wọ́n sọ wọ́n dọ̀lẹ́ wọ́n wá ń sọ fún àwọn ọ̀lẹ́ tí wọ́n sọ dọ̀lẹ́ liman amana minhum wọ́n sọ fẹ́ni tó gbàgbọ́ nínú àwọn tọ́jọ́ lẹ̀ tọ́jú pé àwọn ọmọ ọ̀sàdédé jọ̀lẹ̀ àwọn ni wọ́n sọ wọ́n dọ̀lẹ̀ wọ́n sọ fún wa pé àtàlẹ́mú na anna Salihan mursalun min rabbih sẹ́yìn mọ̀ pé ọlọ́run lọ́rán sọ́ọ́lì olóòótọ́ sọ́ọ́lì ìdúgbòrà rẹ̀ ní múrúsọ́lù ìránṣẹ́ ọlọ́run lọ́rán. qalu wọn ni inna bima ursila bihi mu'minun àwọn àgbàgbọ́ ntọ́lọ́lọ́n fi ràn àgbàgbọ́. qala alladhina istakbaru àwọn alágbèrè gbọ́n Eh. kí ṣe fún wa àtẹ̀yìn àti ìgbàgbọ́ àṣà ìgbàgbọ́ sí. báyìí ni para fún mi o. ẹn wọ́n gbéraga wọ́n àṣẹ ọlọ́run ọba wọ́n tàpá wọn wá wọn sẹ́ ma bẹ́ẹ̀ kí sọ́ọ̀lì ọmọ fúnra rẹ̀ kó ń para kún mi ìṣe ni wọ́n wá ń sọ fún sọ́ọ̀lì pé wọ́n sọ́ọ̀lì ẹ tí náà bí máa tàrí dùnà ìlérí ìyàtọ̀ sọ pé ọ jẹ wa à ń fẹ́ kọ́ ọba wa mú wa mẹjọ ọpẹ o in kunta minal tó bá kọ́ lọ́n lọ́rùn ń sẹ́ subhanallah one doubt fa akhadathum ar-rajfa mímì mímì ilẹ̀ lọ́lọ́run fi mú wọn nígbà tí ìgbé rárá ti ń bọ̀ látòkè. wa asbahu fi darihim jathimin wọ́n wá di ara bọ̀rọ̀ gidi sínú ilé wọn tí ò lè rúra wọ́n di abara bọ̀rọ̀ gidi sínú ilé tẹ́mi ti kó lára wọn wọ́n ti tàn eléyìí ẹ̀kọ́ ńlá mẹ́mbẹ́ o ìpè gbogbo ẹni tó bá ní làákàyè láyé kọ́mọ̀ máa tọrọ àmì gbogbo ẹni tó bá ní làákà ìláyé kọ́mọ̀ máa tọrọ àmì torí pé ìtọrọ àmì ńṣe ní tọ́ka sí wípé èèyàn ò ní làákà ẹ̀ nítorí pé táàmì bá dé tẹ́ ẹ bá kùnà láti gbọ́ lọ́n gbọ́ ìyá ni ó di lẹ́yìn rẹ̀ gbogbo àwọn aṣíwájú wa nínú àwọn àjọ tó ti wà ṣáájú tiwa tí wọ́n tọrọ àmì bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n kùnà láti gbọ́ Ọlọ́run ọba gbọ́ ìparun lọ́gbẹ̀yìn lẹ́yìn náà àmì tó tọ̀dọ̀ Ọlọ́run ọba wa ọ̀rọ̀ rẹ̀ nǹkan ni o ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra láti náwó aburú sí i nítorí nínáwó aburú sí i ó túmọ̀ sí pé èèyàn kọ̀wé sí ìparun kọ́yákọ́yá ni ẹ wá wò ó àwọn aṣíwájú tí ìparun ṣe ẹ rí i pé agídí lọ́pọ̀ jù lọ́rọ̀ wọn agídí yẹn ó tún á bí ọ̀dájú débi pé èèyàn máa sọ fún ànábì ọlọ́run pé à ń retí ìparun náà torí àti sèǹtà fi rí subhanallah ọlọ́run kò sàwà lẹ́ni tí gbọ́ tí gbà kò sí wa lẹ́ni tí tẹ̀lé tọ́lọ́run ní kókó àti ní gbangba kó ràn wá lọ́wọ́ pẹ̀lú àti borí agídí burúkú ọkàn kó ràn wá lọ́wọ́ lórí àti máa tẹ̀lé ta nabi muhammed sallallahu alayhi wa sallam subhanahu wa ta'ala alhamdi ashhadu an la ilaha illa ant astaghfirullah. àwọn ẹni tó ṣe pé tá a bá gbà wọn láàyè lókè pẹ̀ tá a fún wọn lágbára tá a gbé agbára ró wọn tá a jẹ́ kí wọ́n máa di ipò ńláńlá mú tí wọ́n di ọ̀gá tí wọ́n di aṣíwájú tí wọ́n borí àwọn ọ̀tá wọ́n máa gbé sọ láti dúró wọ́n sì máa pa àwọn èèyàn láṣẹ kó wọ́n máa ṣe dáadáa aqamu salata. wọ́n sì máa yọ zaka wọ́n sì máa pa àwọn èèyàn láṣẹ láti ṣe dáadáa wọ́n máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn sòtọ́ lọ́wọ́n bá ní àtúbọ̀tán gbogbo ọ̀rọ̀ tó eléyìí túmọ̀ sí wípé gbogbo ìgbà tó lọ́n bá gba àwọn mùsùlùmí láàyè táwọn bá fi lè borí ọ̀tá wọn wọn yìí borí ọ̀tá kí bàjẹ́ ò lè bẹ̀rẹ̀ tí mùsùlùmí bá bá lu kàjagun ní tó bá gbàlú yẹn nítorí tó a bá gbà lóyún àti láéláé ẹ nídìí ká sọ pé kálukọ́ máa mutí ẹ máa dunnú ẹ máa jó ẹ máa yọ̀ kálukọ́ máa ṣe zina kálukọ́ máa a'udhu billah a'udhu billah tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ìsìn lọ níbẹ̀ yẹn ìsìn lọ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn máa ń sẹ́ lọ níbẹ̀ yẹn ìsẹ́ lọ dópin so ìtumọ̀ pé tọ́lọ́mùbá gba àwọn mùsùlùmí láàyè àwọn máa mẹ́sìn wá ni. so yàtọ̀ sáwọn ẹni tí èsì mùsùlùmí táwọn bá gbà lóòlù ìbàjẹ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá ti ṣe rí nígbà táwọn gba Afghanistan ẹwà dúró bàjẹ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láti rẹ́ ẹni tí ń sọ wípé alukurani gan ò ń ẹ̀ ìtẹ́nìkan lè sọ tẹ́lẹ̀ rí ọmọ tí ń sọ ẹlẹ́sìn náà sọ́ra Islam ẹwòrú bàjẹ́ tó ṣẹlẹ̀ ní Iraq tẹ́jẹ́ tí wọ́n tẹ́jẹ́ ilẹ̀ ìdójúmọ́ nìsí tí ọ̀fẹ́ lókun ma tó àmọ́ àwọn mùsùlùmí táwọn bá gbàlù àlàáfíà máa ń jọba ìṣèdọ́gba máa ń bẹ ẹnì kò ní yẹn nìkan jẹ àwọn èèyàn ò ní fẹ́ láti tẹ òfin ọlọ́wọ́n bá lójúmọ́ lẹ̀ náà. kí ni wọ́n fẹ́ lọ sí mẹ́ ìgbéyàwó ẹni tí èsè mùsùlùmí kí ni wọ́n fẹ́ lọ sí mẹ́ tó bá ti jẹ́ pé ilé ìjọsìn wọn ti fẹ́ sí ọgbọ́dọ̀ débẹ̀ tó bá sì jẹ́ pé àyè mi ni wọ́n ti fẹ́ ṣe lórí ìlànà àwọn máa lọ bẹ̀ because títí bá gbọ́gbọ́ kú gbọ́ nínú gbọ́kúgbọ́ nǹkan kan ṣẹ́kù lọ́kàn nǹkan kan ṣẹ́kù lọ́kàn náà gbàtà máa ń dárúkọ ẹbọ tó ń dárúkọ òòṣà tó ń dárúkọ ń tán sìn lẹ́yìn ọlọ́run. sórí kankan yẹn ọ̀sẹ̀ kùlọ̀kùlọ̀ rẹ̀ náà wọ́n famili ní ti fámìlì kọjá kọ́ ọmọ lọ kò sí wàhálà wọ́n á máa parí tí wọ́n ṣe tí wọ́n bá wálé ọlọ́kì wọn yóò dé wọn lé wọn abájẹ́ wọn bá yẹn ni. eléyìí oṣù túmọ̀ sí náà bá ń ṣe tìyín fún ọba ẹ̀wọ̀ mọ́ṣáláṣí o torí pé ẹ̀yin lè ba islam jẹ́ ìgbà tó ṣe ara wọn ọ̀dà wọn ọmọ tí ń jẹ́ èèyàn èyàn ó tún ní káwọn náà wá bá yín wọ mọ́sálásí a'udhu billah irú islam wo lẹ́ ń ṣe gánà rẹ̀ naam maaleykum salaam. èyàn ṣe kí Thank you rárá o ẹnìkan dá mẹsàlásì lẹ kó dé mẹsàlásì fìtínà o ẹnìkan dá mẹsàlásì fìtínà lẹ kẹtẹ ẹsẹ ni pé tó bá jẹ́ pé àwọn lè má mú ètò ṣe túnṣe wà ètòṣe tí gbogbo wọn bá ṣe túnṣe ẹ wá ibi tó dínà síbi tí àwọn mẹsàlásì wà ẹ wá establish mẹsàlásì síbẹ̀ yẹn kó sí wàhálà ẹ establish mẹsàlásì síbẹ̀ yẹn kó sí wàhálà tòtò wá jẹ́ pé àdúgbò kan bá wà bẹ́ẹ̀ àdúgbò kan bá wà bẹ́ẹ̀ ní rúlu yìí nìsín tọ́kì gbogbo mọ́sálásí tó wà àwọn lè má mú bẹ̀ bídíà bídíà bí wọn ọmọ fati àké ẹ wá ríbi tó jìnnà gan síbi táwọn mọ́sálásí wà ẹ bá wálé àwọn ọkọ̀ mọ́sálásí bẹ́ẹ̀ kẹ́yìn ọmọ sì sọ láti bẹ̀ fáwọn ẹ̀yìn tẹ́ ọmọ fati àké náà. Aleykum salaam ìyẹn ni gẹ́gẹ́ ṣe pé kàn máa sọ̀rọ̀ lásán action ẹ wá lẹ́wà náà. kí ló dé tí wọ́n fi àmì sídìí ẹ wò ẹni tó ma bí oṣù báyìí wò kíbla ẹni tó ma bẹ́ẹ̀ sì ma kíbla nísìnyí ẹ wò ibo nílùú náà wà sí lábẹ́ ìlú yìí lọ wa so ẹ wò ẹ wò kíbla finder ẹ wà wò ibi tí wọ́n pe bíbélà wà lÓgbómọ̀ṣọ́ three hundred and seventeen so ibi tí kìnní bá kọjú sí ìbẹ̀lẹ̀ dòdò mọ́sálásí kọ. naam aleykum sọ. ẹni tó jẹ́ ọlọ́pàá tó ní àwọn ìwọ̀n gbà ní àwọn ìgbà tó ti di ìbáraẹni fún ẹ̀sìn táwọn lè lọ jẹ ẹ má jẹ o ẹ má fi wẹ́lọ̀ títí tọ́lọ́ wọn fi ṣe tẹ́ fi rẹ tó ní lópin ìgbà tí búrẹ́dì ọba ní bu àmọ́ tí ọba bu ẹ fi ṣe sàrà kíkọ́ lọ́wọ́ mú ládàá rẹ̀ lọ́bẹ̀ ní tọ́gbàgbé rẹ̀ nu mọ́tò yìí. ẹ̀ẹ́n tó bá gbé gáràjì náà ti wọkọ̀ yẹn ó súnmọ́ pé wọ́n wà wá ẹ̀ níbi tẹ́ ẹ̀ máa kó sí gáràjì ẹnlẹ bi tẹ ma kó sun garaji àwọn eléyàn á gbọ́dọ̀ jẹ ní ìfọkàntán àwọn kan yẹn wọn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé títí tẹni tó ní òfin wa tí ọba sì wà sọ ẹ wà béèrè torí lẹ́yìn òsínú parí nǹkan yìí torí tó bá rí ni wọn máa fi wẹlọ fọdún kan wọn gbàgbé rẹ nu mọtò gbèsò ní kàtàrí yìí tí wọn máa fi wẹlọ fọdún kan náà. iye ẹjọ́ tó bá rọ̀ lọ́rùn tó bá lè sí mẹ́wẹ̀ẹ́ wà ló dáa jù. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك